الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته كفو الله لهم أتريكاتي جفوان نبوى محمد صلى الله عليه وآله وسلم كي إكاتي جناكي يوم بقى kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ inṣáàlá ta'ala a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń ṣe lọ nínú tíra al-arba'una nawawiyya hadithi tí a máa gbé yẹ̀wò léni ó ní hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n tí ṣe hadith number twenty nínú tíra yìí hadithi náà ó lọ báyìí pé ní. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل سلام من الناس عليه صدقة كل كل يوم تطلع فيه الشمس تعدل بين الاثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة طيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميت الأذى عن الطريق صدقة رواه البخاري ومسلم حديثي أبو هريرة نوبة وني النبي محمد صلى الله عليه وسلم ẹni kúlù sọ̀lámà mìíràn náà sí alẹ́ ìsọ̀dàkọ̀ ìyẹn pé gbogbo oríkèríkè ara àyèyàn oríkèríkè là ń pè ní sọ̀lámà ìyẹn pé oríkèríkè ara àyàn lèyìn ó máa gba sọ́dàkọ̀ lèyìn ó máa fi ṣe iṣẹ́ olórí sọ́lọ́mọba ìyẹn pé ní ó máa jẹ́ ẹ̀san fún yàn lọ́dọ̀ a ní oríkèríkè yìí ó jẹ́ kẹbi three hundred and sixty ló wà lára èèyàn kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ní wàá máa gba commission lórí ẹ̀ pẹ̀lú mọ́jẹ́mu kéèyàn náà jẹ́ ní eré ní oko máa ṣiṣẹ́ dáadáa yẹn pé yóò máa gba commission bíi three hundred and sixty torí pé oríkè pípé kọ̀ọ̀kan ni ó máa jẹ́ láadáa fún un. bákan náà lànàbí ní kó lò yàwó mi gbogbo ojoojúmọ́ tẹ́tùlù òfin ìṣàmù tó rùn bá ti ń yọ yẹn kó gbogbo ojoojúmọ́ tilẹ̀ bá ti ń mọ́ fàádìlù bẹ́yìnà ìsìnẹ́yìn ní sọ́dàkọ̀ tó bá ń ṣe déédéé láàrin èèyàn méjì kan tó ń tún àárín wọn ṣe tó ṣàbòsí fún wọn tó ń parí àwọ̀ tó wà láàrin wọn lọ́mù gbà sọ́dàkọ̀ ìyẹn ni pé hadithi eléyìí náà ó hadithi twenty five ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ta kà kọjá nígbà tánábì ńlá oríṣiríṣi ọ̀nà tá a lè fi ṣiṣẹ́ rí tí ó máa jẹ́ ọ̀rẹ́ fún wa látọ̀dọ̀ ọlọ́run tó ń la fún wa hadith eléyìí náà èrò ẹ̀ lòun náà ń sọ. ànábì jẹ́ kó yá ń bí pé ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn ènìyàn ìmọ̀ ṣe déédéé láàrin wọn ìmọ̀ pẹ̀tù sí àwọ̀ tó wà láàrin wọn tí ó ń jẹ́ ẹ̀san fún ni torí pé inú ojúṣe àwa mùsùlùmí oníkàtún àárín wa ṣe ká tún àárín ara wa ṣe ká má bà àárín ara wa jẹ́ gẹ́gẹ́ bá subhanahu wa ta'ala kò yìí sọ fún wa nínú suratul hujurat ọlọ́ni innamal mu'minuna ikhwa àwọn mùmìnì ọmọ ìyá ni wọ́n jẹ́ fa aslihu bayna akhwaykum torí náà ẹ̀yà ṣe dáadáa ẹ̀tàtúnṣe láàrin ọmọ ìyá yín gbogbo ohun tó bá wà láàrin wọn tó jẹ́ áwọ̀ ẹ̀pẹ̀tù sí ẹ̀mọ́dàkùn nínú ojúṣe ẹ̀sìn ni inú tọ́lọ́mọba sùpánù wa tààlà tí ó nífẹ̀ẹ́ ni tí ó sì sàyàn lẹ́sàn lórí ẹ̀ ìlọ́mọba sùpánù wa tààlà fi ń sọ fún wa nínú sọ́wọ́tò nìsá àyà one fourteen ọlọ́nilá xayírọ̀ fi kẹfìrín mi nàjọ́wá hùm ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tó ń pera wọn sẹ́yìn ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ni táyìn ó tilẹ̀kùn mọ́rí àbí sọ síra wọn jẹ́lẹ́jẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni illa man amara bi sadaqa àyàfẹ́ tó yẹ pé ìpè kẹ́lẹ́kẹ́lẹ́ tiẹ̀ ìpè yẹn tiẹ̀ síbi bóòlà ṣe ṣiṣẹ́ olóore síwájú ọlọ́run bóòlà ṣe ṣiṣẹ́ ọrẹ síwájú ọlọ́run káìpé ní pè yẹn sí eléyìí ni ò ní jẹ́sẹ̀ pé ntọ́lọ́run nífẹ̀ẹ́ ni ẹ bá níbi tí ń pè wá síbi àwọn sọ́dákọ̀ àwọn sọ́dákọ̀ àwọn iṣẹ́ àṣegbọ́ rẹ níbí tabalẹ̀ ń tó náà ń pèpè síbẹ̀ ẹ máa ṣe báyìí o yóò máa jẹ́ sàn fún yín ẹ sì tọrẹ àánú o ẹ náwó síbi tó dá o àní yóò máa jẹ́ sàn fún. àwọn màrúfin àbí ń pèyàn síbi iṣẹ́ olóore kan nínú ìtì ọlọ́run bá sọ́nù àtàlà tó fi rán nàbí wọ́n ń pa àwọn èèyàn pé ẹ máa kírun tó lọ bá wọn kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn ìgbà tó di sétí gbangba tó lọ bá wọn àbí alágbẹ̀jẹ̀ máa kírun o bàbá alágbájá àbíyá alágbájá ẹ máa ṣe tọ́lọ́hún ẹ máa gbọ́ wáàsí ẹ máa náwó sójú ọ̀nà tọ́lọ́hún ẹni tí bá ń kó èèyàn sí dáadáa bẹ́ẹ̀ nínú ẹ̀ tí yóò máa jóore fún ni. aw islahin bayna an-nas abẹ́ni tí ó ti ń tààrin àwọn èèyàn ṣe tó gbọ́ pé aáwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn tó wá lọ bá kíní kejì wọn bóyá ó kúrò papọ̀ ní àbólọ́bẹ́lì kọ̀ọ̀kan kẹ́lẹ́kẹ́lẹ́ láti tún àárín wọn ṣe ẹni tó dá ẹni kódà ń gbà mí níbi tí nǹkan yìí dáadé gẹ́gẹ́ sọ wọn hadith ànábì àwọn kankan téèyàn fi ọ̀nà téèyàn tọ̀ tí nǹkan yìí fi parí téèyàn bá ń fi àwọn nǹkan míì tí ò tí ṣẹlẹ̀ tí bá ń fi ń kun náà ẹ̀rí láti pé kí nǹkan yìí parí tí ń sọ dáadáa méjèèjì fúnra wọn ẹni nínú tó dáa ní bí kò mọ́ ní àbá alágbájá tí wàá fẹ́ràn yín o kó jẹ́ pé tó gbà lérò nípa ìbí mùsùlùmí sáà ni ó fẹ́ràn gbogbo mùsùlùmí pé àbá alágbájá tí wàá fẹ́ràn yín o òun náà sì fẹ́ bẹ́ẹ̀ o kódà ìmọ̀ ń ṣàdúrà fún yín ìmọ̀ tó jẹ́ pé ń tẹ́yẹ́ gbà lérò pé mọ̀ ń ṣàdúrà fún gbogbo mùsùlùmí ẹnì yẹn náà sì wà nù mùsùlùmí tí máa ń sọrú nǹkan bẹ́ẹ̀ láti parí tó wà láàrin ẹni eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn fẹ́ kí a ṣàtúnṣe láàrin àwọn tí a ó wà lára wọn inú iṣẹ́ tí yẹn fi máa ń gba ládàá ni ọlọ́run bọ́ba àlekí ọlá ni wọ́n máa ń yẹ fún àlefà àlekàpùtùgọ́ là. ẹni tí bá ń ṣiṣẹ́ dáadáa báyìí tí ń pèyàn sí dáadáa tí ń ṣàtúnṣe láàrin àwọn táwọ́ wà lára wọn tó wá ṣe ń torí tọ́lọ́n tí èsì torí kí àwọn yẹn lè bá yín tí èsì torí kan lè bá pọ́nlé ọlọ́run ẹni tó bá ṣe ń torí tọ́lọ́run fàfáwọ́fà nù tí ìhì àjọrọ̀ ní àbíyìmá àfúnlẹ́sẹ̀ tó tóbi ló gbẹ̀sẹ̀ ńlá lọ́dọ̀ ọlọ́run tó nínú iṣẹ́ àṣegbọ́ rẹ tí yẹn ti mọ rí ọnú ọlọ́run tí yẹn ti mọ rẹ́sẹ̀ tó tóbi òní kéèyàn mọ ṣàtúnṣe láàrin àwọn tí awọ wà láàrin wọn bóyá nínú ẹbí ni bóyá nínú àwọn ọ̀rẹ́ ni bóyá nínú aládùúgbò ni bóyá nínú ẹ̀jẹ̀mọ́ àtàjọ ń ṣe ní mọ́ṣáláṣí ni àbáwọn yẹn ta àmọ́ náà tẹ́ pawọ́ wà láàrin wọn ẹnu iṣẹ́ tó dáa tí ọlọ́ba sùhánù wa tààlà tí ó fẹ́ ni ṣùgbọ́n àwọn èèyàn míì léni ìdàkejì ni táwọn ń ṣe ìdàkejì táwọn ń ṣe wọn àparí áwọ̀ tó wà láàrin àwọn èèyàn wọn ń dákun ni bí a máa lọ gbé ọ̀rọ̀ ẹnìkan sẹ́nìkejì láti fi dàárín ara wọn rú nítòsí ní ewu ńláńlá fún yẹn ni ìlànà bá Muhammad sallallahu nínú hadithi Abdullahi bin Abbas àṣàdé ànábì nírí kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ fàárẹ̀ méjì kan ànábì wa ń sọ fún wa pé ní àwọn méjèèjì tó wà nù fàárẹ̀ yìí láyọ̀ àzàbáàní wọ́n ń jí àlọ́wọ́ báyìí ọmọ yọ àzàbáàní fi kẹ̀wéèrè kìí ṣe pé nǹkan ńláńlá kan náà ló fa ìjìyà wọn ṣùgbọ́n nǹkan tí ò tóbi púpọ̀ ṣùgbọ́n àwọn náà mójútó ànábì Muhammad sallá nífa ìkànnù wọn tó bá tọ̀pọ̀ ní paramọ́ wà á mọ̀lẹ́ àkàrọ̀ ẹ̀rí kejì fàkánà yẹmúṣí bí nàmí mẹ́tìbẹ̀ ìnà náà òun a máa ṣòfófó láàrin àwọn èèyàn láti fi dàárín ara wọn rú kò ní tààrin àwọn tí nǹkan wà láàrin wọn tọ́jọ́ ń jà sí òun máa ṣe wàhálà láti dàrú ni wọ́n ní irú eléyìí tí ò bá mu ni déédéé lọ́lọ́run ní ká ṣe ọlọ́run táyẹn bá ń jà ká ṣe déédéé fa aslihu ẹ ṣe déédéé láàrin akọ méjì tí ń jà pẹ̀lú ẹ parí rẹ̀ ìparí ìkọdọ̀ jẹ́ déédéé kẹtùkẹtù lẹ parí rẹ̀ kẹ ṣàbòsí fún kanúà méjèèjì wà á kò sítù ọlọ́ọ̀ni ẹ ṣe déédéé inna Allaha yuhibbul muqsitin torí pé ọlọ́run ọba ọba nífẹ̀ẹ́ onídéédé ni nínú iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe tí máa fi ń rẹ̀sán lọ́dọ̀ ọlọ́run eléyìí nínú ti ẹ̀ka wa mùsùlùmí tá a kà kún ni tá a fi rí ojú rẹ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tí ó sì máa jẹ́ iṣẹ́ àṣegbọrẹ fún wa ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó dá wa. bákan náà anábà muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ̀rọ̀ míì tí ó tún jẹ́ oore fún wa nínú hadithi yìí anábì ní wàtúnṣínú rọ́jòlá fi dà bàtẹ̀ nínú iṣẹ́ olóore ni pé kọ́ ọ máa ràn yẹn lọ́wọ́ lórí dáàbà rẹ̀ lórí nǹkan àgùn rẹ̀ bóyá ẹṣin ni bóyá rànkúnmí ni bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ ni àbí láyé ìsìn tá a ti ń lo àwọn nǹkan àgùn míì tí àwa náà mọ̀ bóyá mọ́tò ni bóyá ọ̀kadà ni bóyá mọ́rọ́wá ni àbí nǹkan míì nínú nǹkan àgùn wa kéèyàn ràn yàn lọ lórí ẹ̀ fatahmilu alayha bóyá ọgbẹ́gun ó fẹ́ gun ọgbẹ́gun àwòtẹ́rù fàcùláwò alayha mata'ahu àbí ó lóògùn ẹrù síbẹ̀ ìwọ náà wàá bá a já alẹ́ ní ọmọ jẹ́ sọ́dàkọ̀ ìní ìlú tó mọ jẹ́ sàárà fún ẹ tí yẹn rìn yẹn lọ lórí nǹkan ọ̀gbun rẹ̀ ara tó yẹn pé kún ni pé mọ́tò rẹ̀ takú sọ́nà ọba bá a tì í ọ̀ràn lọ́nà nù àbí nǹkan kan ló fẹ́ ṣe lára mọ́tò tí wọ́n náà máa ṣe bóyá bàjẹ́ sínú ódọ̀pù ni tí wọ́n sì ráyè ọ̀sìn mọ̀ nǹkan ṣe àbí táyà rẹ̀ ọba bá a tú títí tí ẹ fi fi síbẹ̀ padà tó fi wá gun mọ́tò rẹ̀ tó lọ lálàáfíà ọ̀ràn lọ́wọ́ náà nù àbókò ẹrù òun náà bá já àbọ̀bá lódù ẹrù síbẹ̀ ara tíyẹn fi ràn yàn lọ́wọ́ òun náà lélẹ́yìí torí pé nu dáadáa ni ṣùgbọ́n tó wáyé pé nǹkan aburú ló fẹ́ fi mọ́tò yìí ṣe ń gbé lọ bí aburú àníkun lọ́wọ́ lórí yẹn torí pé yẹn ò dáa ọlọ́ni ta'awanu alal birri wa taqwa ọlọ́ni ẹran ayé lọ́wọ́ lórí dáadáa ẹni tí ń gbé mọ́tò rẹ̀ lọ bí iṣẹ́ iṣẹ́ halal ní í ṣe ẹ̀rí ó dé tàtún ni mọ́tò bá ní fọ́ọ̀tì àbótakú ìwọ́n náà dé bá bá tì í gbẹ́n tó mọ̀ pé ní ibi tí ń lọ ibi haramu ni ẹ̀rí ń lọ bí ilé ọtí ni ibẹ̀ ní ti ń ṣiṣẹ́ mọ́tò yìí sì ní ìyẹn tó fẹ́ gbé débẹ̀ níta bá ti gbé lọ bí haramu òun náà di haramu lásìkò wọn ìyẹn pé lásìkò tó fẹ́ lo mọ́tò lọ bí haramu àní ìrànlọ́wọ́ torí pé ní ibi tí ń lọ ibi tí ò dá àbí ń lọ ilé ijó kan ní àbí ń lọ ilé atẹ́wó kan ní ògbé léyìí tó bá hàn sí wa àní ìrànlọ́wọ́ lórí tó bá ṣẹlẹ̀ sí nǹkan àgùn tí ń bá ń gbé lọ mọ́tò ní ń gbé lọ ní mọ́rúwá ní ọ̀kadà ní àní kun lọ́wọ́ lórí ẹ̀ kódà kó jẹ́ pé kẹ̀kẹ́ yín ń gùn lọ bì torí pé ntí ibi tí ń lọ ibi tí ò dáa ni àmì kún lọ́wọ́ àbí kó jẹ́ pé nǹkan yìí nǹkan tí ò dáa kó sínú ẹ̀ àní bá gbẹ́rù yìí àti ní bá já bóyá mọ́tò ọtí ni lápèjúwe ẹ̀rí tí wọ́n fẹ́ já ọtí àní bá já àbó fẹ́ lòdì ẹ̀ síbẹ̀ àbó takú sọ́nà àní bá já torí pé àwọn nǹkan haram onítẹ̀ni ìfikó ìtí afẹ́kámọ̀ ni pé íńtánẹ́ẹ̀tì ní kárìn ẹ̀ lọ lórí dáàbà rẹ̀ ká gbẹ̀gùn kàbà gbẹ́rù rẹ̀ sí kó jẹ́ pé níta fẹ́ ká mọ̀ ní pé kó jẹ́ pé ibi tó fẹ́ lò sí ibi tó dáa ni so eléyìí tá a bá ṣe bẹ́ẹ̀ àtúgbà sọ́dákọ̀ lórí ẹ̀ ni ọ̀nà tí èèyàn fi ń gba sọ́dákọ̀ nu gbogbo eléyìí fi hàn wá pé ní owó nìkan kọ́ ni àwọn ọmọ fi ń ṣe ìtọrẹ síwájú ọlọ́run àwọn iṣẹ́ dáadáa náà nínú tí a ṣe láti fi rí ládàá lọ́dọ̀ ọlọ́run láti fi rí sọ́dákọ̀ ìgbà ọrẹ látọ̀dọ̀ ọlọ́run ọba eléyìí tó yẹ káwa mùsùlùmí kàkà kún dáadáa ni bákan náà anábàá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún pé ní wàlíkẹ́lìmọ̀ tó tọ̀ yé ba ẹ̀rí pé ká sọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀rọ̀ dáadáa sọ́dákọ̀ ni sàárà ni ó máa jẹ́ tọ́ba ti ní ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa pọ̀ inú rẹ̀ ní àwọn ipa ti sọkọjá nínú hadith tí ó ṣíwájú kàtí la kàtí allahu akbar kàṣà alhamdulillah ká dúpẹ́ fọ́lọ́hún ọ̀rọ̀ dáadáa ni bákan náà alwa'azu wal irshad kí a ṣe wáàsí ká péyàn síbi dáadáa inú ọ̀rọ̀ dáadáa ni bákan náà àdúà ká ṣàdúà fúnra wa ká ṣàdúà fún àwọn èèyàn míì náà tán lẹ́tọ̀ọ́ ṣàdúà ọ̀rọ̀ dáadáa ni bákan náà al-islahu bayna an parí ìjà láàrin àwọn èèyàn tá a sọ̀rọ̀ rẹ̀ síwájú lẹ́ẹ̀kan gbogbo àti yẹn bá ń sọ pa ẹ̀sìpá ni ṣe ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ̀ṣẹ̀ báyìí ètè yẹn ń sọ yẹn náà ọ̀rọ̀ dáadáa ni bákan náà ìṣá ọ̀sálàm ká máa fọ́n sálámà ká ká máa kíra wọn ní asàlámù alaykum asàlámù alaykum ọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ dáadáa ni ògbélé nínú tí àmọ́ fi ń súnmọ́ lọ ní káṣẹ̀ rántí ọlọ́run ọ̀rọ̀ dáadáa ni ẹ̀rí ìtọ́jọba abẹ náà ní káṣẹ̀ gbélò la ilaha illallah ọlọ́ba sùfánù àtàlá ó lé alámútàrọ̀ kayfa daraba Allahu mathalan kalimatan tayyiba ẹni ẹ̀rí bọ́ọ̀lù ń ṣe ṣàpèjúwe gbólóhùn tó dá gbólóhùn tó dá àwọn àfáà jẹ́kọ̀ọ́ yọ pé ń bi pé gbólóhùn la ilaha illallah ni ẹni ẹ̀rí bọ́ọ̀lù ń ṣe ṣàpèjúwe rẹ̀ ka shajaratin tayyiba tó dà gẹ́gẹ́ bí igi tó dáa náà ni igi tí ó rẹwà aslu àfáàbìt tó yẹ pé ní àwọn rúùtù ẹ̀ ó dúró déédéé ó jinlẹ̀ dáadáa ọ̀fọ́rí ọ̀hà fìfàmà tí àwọn branches yẹ wá ga sókè dáadáa tuuti ukulaha kula hinin bi izini rabbiha tó yẹ kó yóò máa soso yóò máa soso ní gbogbo gbà yóò máa ṣàǹfààní gbogbo gbà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọn ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ dáadáa jẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn la ilaha illallah ẹni tó bá sọ tó gbọ́yé tó dúró lórí rẹ̀ tó sì mọ̀túmọ̀ rẹ̀ tó sì ṣẹ́tọ̀ ìpínlẹ̀ rẹ̀ ti dánú gbogbo tí ó máa jẹ jáde lára rẹ̀ níṣẹ́ ni níwà ni yóò máa da àwọn ẹni branch tí ó jáde lára rẹ̀ yóò máa da ọlọ́mọba subhanahu wa ta'ala ó fẹ́ kí aṣọ gbólóhùn dáadáa lẹ́nu pàápàá jùlọ gbólóhùn la ilaha illallah ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n sọ wá pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit fil hayati dunya wa fil akhirah ẹ̀rí gbólóhùn tó dáa yìí àwọn tó bá sọ ọlọ́run fẹsẹ̀ wọn rinlẹ̀ láyé wọn dúró déédéé tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn ni wọ́n rí béèrè tó bá béèrè lọ́wọ́ wọn rí dáhùn wọ́n sì rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n fẹ́ ká sọ gbólóhùn dáadáa lẹ́nu ẹ̀yà rí gbólóhùn burúkú bí a máa ṣe pé àbí máa pe àlùjànnú àbí máa fi nǹkan mí búra tó yàtọ̀ sí ọlọ́run ọba àbí máa pẹ̀gàn yẹn ìmọ̀ sòfófó ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àgbólóhùn burúkú ni ẹ̀rí yìí tó lékè rẹ̀ náà ní gbólóhùn kúfúrú tí ẹ máa pè nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ọlọ́ni wà mọ́sálù kalimatin khabitha ẹ̀rí gbólóhùn burúkú àpèjúwe tiẹ̀ kashadaratin khabitha ó dà gẹ́gẹ́ bí igi burúkú ni òtútù sati min fawqil ard igi tí ò rí di múlẹ̀ tó ti tàkìtì lórí ilẹ̀ tó ti wú mọ́lá àmì kọ̀rọ̀ kò lè pẹ́ kò lè lẹ́mìí kò lè gùn lẹ́mìí torí pé nǹkan tí ò bá mu ni ọ̀rọ̀ burúkú yìí tí ò dáa ni ọ̀rọ̀ burúkú yìí ló wá kún ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí ọ̀rọ̀ burúkú àṣà tí ò da ìtakùtọ̀ lọ́ǹtà níbi ìṣépè fúnra ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìtọ́lọ́hún ò nífẹ̀ẹ́ sí ni tí yẹn bá ń sọ̀rọ̀ dáadáa tí yẹn bá ń gba ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run tí yóò máa jẹ́ sọ́dákọ̀ fún ẹni tí bá ń sọ̀rọ̀ bóyá yóò máa jẹ́ máfíà yóò máa jẹ́ ẹ̀ṣẹ̀ fún ànábì sí ní àìmọye ọ̀rọ̀ tí yóò máa sọ tí ò ní bìkítà tó yẹ pé ní òun ni ó fa tí ó kó sínú iná lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmọ́ so èyí jẹ́ mọ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹnu wa ká mọ̀ ń tá mọ̀ sọ lẹ́nu tá a bá ń sọ̀rọ̀ dáadáa eléyìí náà mọ̀ jẹ́ sọ́dákọ̀ fún wa yóò mọ̀ jẹ́ iṣẹ́ olóore iṣẹ́ àfigbọ́rẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá kí n kálukú wa náà sọ ẹnu rẹ̀ kó sọ tí ó mọ̀ jáde ní àwọn rẹ̀ ká mọ̀ pé àwọn oríkèéríkèé ara wa yìí ẹ̀rí lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló gbé fún wa ó sì jẹ́ àmánà fún wa agbọ́dọ̀ lò ó síbi tọ́lọ́run fẹ́ látara àánú ọlọ́run ni pé tá a bá lò ó síbi tọ́lọ́run fẹ́ yóò tó máa jẹ́ ẹ̀sìn fún wa ni yóò máa jẹ́ pọ́dàpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ni eléyìí nínú tí ẹ̀yẹ ká ṣe àkàkùn rẹ̀ ní kọ́lọ́run wa subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa láti sọ àwọn oríkèéríkè yìí bákan náà wa bi kulli khutuwatin ànábì ní gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tẹ̀mùsí ìyàtọ̀ ń gbé ilà sọ̀láàtì láti lọ kírun onótò wọn jẹ́ sọ́dàkọ̀ ìpè téèyàn bá ń gbéṣẹ́ lọ kírun ìmọ̀ ẹgbẹ́sẹ̀ kọ̀ọ̀kan sọ́dàkọ̀ ni gẹ́gẹ́ bí ó ṣe wà nù hadith kan pé téèyàn bá ti gbé ẹsẹ̀ kan ọlọ́ọ̀bà sọ́nà wa tààlà yóò máa fi ṣàgbéga ẹ̀san fún un tó sì máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni pé ìgbésẹ̀ tí yẹn ń gbé lọ bí irun èyí nẹ nínú ìtú àfihàn sọ́dá kan tó létí bí orí ìgbé dáadáa níbi tí à ń gbé ẹsẹ̀ yìí lọ kìí ṣe bí aburú bẹ́ẹ̀ pé bí aburú náà ni bí yóò ṣe máa ní ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba náà nù ìyẹn ló fàbẹ́ pé ẹni tí ilé rẹ̀ bá jìnà sí mẹ́ṣáláṣí ẹ̀rí kí ó má rí eléyìí ní nǹkan tí ó máa ní lára àwọn bàní sálámà láyé ànábà Muhammad sallam ìlú tó ṣẹlẹ̀ sí wọn táwọn èèyàn wọn sọ fún pa ẹ lọ bá nábì yìí tí ó yọ̀ǹda fún yín kẹ́ ní mọ́ṣáláṣí mi lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín anábà mọ̀sọ̀rọ̀ sọ́lọ́wọ́ sọ wọn pé ní àfárùkùn àgbúgbọ́n orí pa àrìn tẹ́rìn yìí tẹ́rìn ló fojú náà yìí tó tábùlákùn wọ́n fi ń kọ ẹ̀sán lẹ̀ fún yín wọ́n fi ń kọ ẹ̀sán lẹ̀ fún yín ilé nínú tí èèyàn tó máa fi ń gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run bá ní. ṣùgbọ́n tí èèyàn á lè wò pé mọ́ṣáláṣí yìí tó súnmọ́ mi tó sì lálàáfíà tí èèyàn á lò kékeré fílẹ̀ kí n kó wá mọ́ lọ yìí tó jìnnà kí ni bá rí àwọn ẹ̀sán yìí àfààní rárá o èyí tó súnmọ́ wa yẹn náà láàyàn láàyò ṣùgbọ́n àfihàn pé ní kò sí mọ́ṣáláṣí tó súnmọ́ wa àbí alí tó súnmọ́ ṣùgbọ́n kò gbádùn awárí tó jìnnà tó fi gbádùn dáadáa tí ọ̀nlọ́sùn náà kódà wọ́n jẹ́ pé síríìtì kejì ló wà ní àgbọ̀lá fún yìí hàn yìí tí ó súnmọ́ àti ògbádùn lọ àbí ìta àti ẹ̀rí kẹ̀kẹ́ tó súnmọ́ wa ẹ̀rí àmọ́ lọ bíi tí àrí pé ó tún jìnà sí wa bí ẹun náà ni lókùnbà tó yẹ pé ní tọ́bákò ló ń bẹ àwọn náà ń gbọ́ tí ó jìnà púpọ̀ eléyìí nínú tí ẹ̀sùn tó fẹ́ ni ìgbésẹ̀ wa tá ń gbé lọ mọ́ṣáláṣí inú tá a ń gba ládá lórí rẹ̀ ni. nígbà tí anábàá Muhammad sallam ń sọ fún ẹ̀sọ́ àbájọ́ kan pé ẹ̀jẹ̀ ń tọ́ka fún yín máa yẹ mùsùlùmọ́ òbí ìlkàtọ́ ya ìtọ́lọ́mọ fi ń pa ẹ̀ṣẹ̀ ni rẹ̀ wàyẹ́rìfà òbí yìí dàrájà àtà bákan náà tí sì máa fi ń jẹ́ kẹsàn ipò yẹn ga lọ́dọ̀ rẹ̀ anábì ní ẹjẹ́ ń sọ fún yín anábì ní sọ fún ọjọ́ náà pé ní ìsìbáàgọ̀lù wùdú alẹ́lùmọ̀kárì kásàlùwàlá dáadáa kọ́dà wọ́n jẹ́ pé táwọn nǹkan tó fẹ́ niwá lára láàyè tó fẹ́ niwá lára ni omi tutù omi ò pé àní sàlùwàlá dáadáa ká sàlùwàlá dáadáa níbi tó yẹ kí a ṣe ká ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ká mọ̀ ṣe bálabàlá bákan náà wà kasratul khuta ila al masajid àti ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ tá à ń gbé lọ mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ kasratul khuta ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ tá à ń gbé lọ mọ́ṣáláṣí pé a fẹ́ lọ kírun tó yẹ pé irun là fi lọ mọ́ṣáláṣí wa intizaru salati ba'da salati anabi ní àti irun tá à ń retí irun kan lẹ́yìn ìkàtà akẹ́kẹ́ tán bóyá tètè dé mọ́ṣáláṣí ọ̀rin náfìlà tán ọ̀wá ń retí kọ́nà yẹn kò débẹ̀ ọ̀n retí nǹkan kan ní mọ́ṣáláṣí pé kírun kò dé kọ́ kí lọ àbọ̀tẹ̀ kírun ọ̀rin yẹn kan tán wá dúró sí mọ́ṣáláṣí láti máa retí míì anabi ní fàzálìkùmù rìbáàt fàzálìkùmù rìbáàt fàzálìkùmù rìbáàt ìṣẹ̀lẹ̀ dáadáa ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bí ẹni tó ń sọ́bodè kí aburú kan mọ́ kó mọ́ ṣẹlẹ̀ sí wa irú ẹ̀san bẹ́ẹ̀ náà fún ẹni tí ó ń ṣàwọn ẹ̀san mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀pẹ́ tó ṣàlùwàlá dáadáa tó ń gbé ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ lọ mọ́ṣáláṣí láti lọ kírun bákan náà ẹni tó kírun kátà tí tó ń sọ ti ń sọrùn míì ànábì ní ṣe olóore ni ẹ rí i pé àwa lè àsọrùn mọ́ kọ́lọ́n kó sànù wa àmọ́ ń gẹ̀rùn ni wọ́n yìí tí yóò jóore fún wa ní ká lọ mọ́ṣáláṣí ká kírun tán ká tún mọ retí míì pé a tètè dé mọ́ṣáláṣí la kí náfìlà tún là ń retí kọ́ran yẹn dúró kó dé àbí akọ́ran yẹn kàtàn adún mọ́ṣáláṣí à ń retí kí mi bá wa ẹ̀rí pẹ́ni tó dún mọ́ṣáláṣí ń sọ̀rùn yìí yóò bá ń gbé láti pẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ kò ní gé láàrin àdébìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tó lóore níbi ẹni tí ń sọ́bodè àwa mùsùlùmí ni so ní ṣókí ni pé ìmọ̀ ẹgbẹ́sẹ̀ lọ mọ́ṣáláṣí láti lọ kírun ẹsẹ̀ tá à ń gbéhùn sọ́dákọ̀ ni ó máa jẹ́ fún wa bákan náà wà tún mítò àdá àni tọ̀rí ìpè àníbi ní kọ́ rí àdá nǹkan ìnira lójú ọ̀nà kọ́ ọmọ kúrò kẹtó lè fìyàn ní sùtá kọ́ ọmọ kúrò tó lè kó nira bá ní kọ́ gbé kúrò lójú ọ̀nà àníbà Muhammad sọ́lá ó jẹ́ pé yà pé eléyìí náà nínú sọ́dápọ̀ ni tá a fi ń rẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ohun tó bá lè fìyàn ní sùtá nínú sọ́dápọ̀ ni kódà àníbi jẹ́ pé yà nínú hadith mi tí àbúrò rẹ̀ gbà wá pé nínú ìgbàgbọ́ gan ni nínú ìgbàgbọ́ ni ànábì sọ fún wa pé ní al-iman bid'u wa bid'u wa sab'una shu'ba ànábì ní ìgbàgbọ́ ní tó lé ní ẹ̀ka àádọ́rin ni ó lé ní sẹ́mítì seventy something ni ó wà ní riwaya mi ní bídé ó wà sí ó ní ẹ̀ka sixty ni ìyẹn pé tó lé ní sixty ni ni àwọn ẹ̀ka àgbàgbọ́ àlá èyí tí ó ga jù ń bẹ̀ òní ká jẹ́ rí pé kò sẹ́lòmí ìsájọ́ sí fún lódodo ló dandan o wa ń sọ fún wa ní wa imatatul adha àni tọ̀rí ìpè tó lè ṣe yẹn lójú ọ̀nà kúrò wa jẹ́ pé yàtọ̀ èyí tó kéré jù nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ tó yẹ pé kárí ní tí ó lè ṣèyàn ní sùtà lójú ọ̀nà ká mú kúrò ànábì yẹ kó yẹ pé ní inú gbàgbọ́ ni wàlàyáwó bákan náà ká ní tìjú ṣùgbọ́n bá tún mìíràn ìmọ̀ràn ká ní tìjú ẹ̀ka àgbàgbọ́ lòun náà àyè pé ìmọ̀mọ̀ nìyẹn lára ìṣèrọ̀rùn fáwọn èèyàn ìmọ̀fàburú sójú ọ̀nà fáwọn èèyàn nínú ẹ̀ka àgbàgbọ́ ni tábà tún ráburú ká mú kúrò nínú ẹ̀ka àgbàgbọ́ ni tó tún mọ̀ jẹ́ sọ́dákọ̀ fún wa afọ́go lẹ́ǹsì ìwọ lọ lójú ọ̀nà ìwọ kọ́ lọ fọ ọba mu kúrò àbí ẹyẹ àgbẹ̀sọ́nà táyàn lè fẹsẹ̀ rẹ ọtí rígi kan tó lè fi tásẹ̀ kúrò lójú ọ̀nà ọmọ kúrò àbáwọn nǹkan mìíràn tó jẹ́ nǹkan nira ọ̀rẹ́ tó jẹ́ kòtò ìwọ jẹ́ ẹni tó lówó ládùúgbò ọ̀nìkan wá da ẹ̀pẹ̀ sí kí ọ̀nà lẹ́bù dáadáa ọmọ ni nínú tí ó máa jẹ́ ni tí ọlọ́run subhanahu wa ta'ala sì fọwọ́ sí tó nífẹ̀ẹ́ rẹ̀ anábà muhammad sallam nínú hadithi bukhari àti muslim ó sọ̀rọ̀ arákùnrin kan fún wa anábì bainama rajulun yamshi bi tariq anábì ní ọkùnrin kan rìn lọ lójú ọ̀nà ìjọ kan wajada ghusna shawkin lásìkò tó rìn lọ wá rí ẹ̀gún tó sì sójú ọ̀nà ala ó rẹ́gùn lójú ọ̀nà fa akharahu ó bá mú kúrò téèyàn bá rìn níbi eléyìí bóyá ní òkùnkùn ni àbí ojú mọ̀mọ́ náà téèyàn bá rí o lè gún yàn lẹ́sẹ̀ ànábì ní fàṣàkàrọ̀ lọ́hàláhù ọlọ́run bá dúpẹ́ dáadáa tó ṣe yìí tábàtì ni ọlọ́run dúpẹ́ nǹkan fún yẹn ọlọ́run san lẹ́sàn nù ẹ̀ǹgbà tó lọ́run yẹn mọ̀mí tán wà lùjẹ́ náà ọlọ́run wa kana sa'yuhum mashkura rí pé iṣẹ́ tán ṣe iṣẹ́ tí a gba ìyèlé lórí ẹgbẹ́ ó dúpẹ́ dáadáa tí tí wọ́n ṣe wa kana sa'yukum mashkura ní pé iṣẹ́ dáadáa tẹ́ ṣe àdúpẹ́ rẹ̀ tọ́lọ́n fi dúpẹ́ orí tẹ́ṣin ìtumọ̀ pé yóò fún ẹ sí ààyè kẹni yóò fún ẹ sí ààyè ọ̀la ọlọ́run bá kẹ́ ẹni yìí ọlọ́run dúpẹ́ fún fàgáfarala wọ́n ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì látara nǹkan nira ẹ̀gún kan torí lójú ọ̀nà tó fà sẹ́yìn ẹ̀wọ̀n tọ́lọ́run ṣe fún un tàbá rí àwọn nǹkan báyìí agbọ́dọ̀ mọ̀ ṣàkàkùn rẹ̀ ìyẹn pé àwọn nǹkan nira agbọ́dọ̀ mọ̀ mú kó lójú ọ̀nà ṣùgbọ́n kó jẹ́ pé ìyẹn náà ni yóò tó a máa fi nira sójú ọ̀nà eléyìí tí ò bá mu ni àyẹ̀mí ò fọ́kù sílẹ̀ àmì ò da ìdọ̀tí sójú ọ̀nà nǹkan tí wọ́n jẹ tó ti jájẹkù wọ́n da síta tó máa ń rùn sáwọn ẹlòmíì gbogbo eléyìí tí ò bá mu ni tí ò da ni torí pé ìyẹn ń fara ni àwọn èèyàn ni ìtẹ́sìn wa kọ́ wa ò ní pé gbogbo nǹkan nira ká kó lójú ọ̀nà àfókòsọ́ náà ni àrígi ẹlẹ́gun ni àrí kankan tí ń dí àwọn èèyàn lọ́wọ́ láti rìn ní ká kó lójú ọ̀nà ẹ̀rí gbogbo nǹkan nira tàbá lè gbé kó lójú ọ̀nà ní tó ṣe pàtàkì ni kódà tómi bá dá dúró ojú ọ̀nà tó yẹ káwọn èèyàn rìn tí wọ́n mú sọ́fẹ̀ẹ́ tí ọ̀la gbé kòtò fún kó lọ táwọn èèyàn rìn náà wà bó ṣe yẹ ká rìn tán kó lè bá a tọ́ka wa sí àwọn nǹkan tí ó jẹ́ ká soríire lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rẹ̀ tí ó jẹ́ ká rí kẹ́ ọlọ́run ọba tí ó jẹ́ kí a rí ìyọ́nú ọlọ́run ọba àwọn tí ó jẹ́ ìwọ̀ àwọn èèyàn tí ó jẹ́ ká lè pé fún wọn. bákan náà nínú rìwáyà mi ànábì ní wàyé yóòjì sí àǹzálíkà ràkàtàn ìrìkà òhùnmọ́ fìdóhà ẹ gbogbo dáadáa tá a sọ yìí gbogbo ẹ̀sán ta ní òforí kiri kara níbi thirty six trillion and sixty ta la ní lára wa yìí ìyẹn ló rí ẹ̀sán yìí látara rákà méjì kan téèyàn tún kí lásìkò dùhà ni pé nẹ́fílà dùhà yíyàn ẹni tó jẹ́ kéèyàn tún rí àwọn ẹ̀sán tí a ní ìyẹn fi oríkèéríkè yìí ṣe lójoojúmọ́ kéèyàn tó fi lè rí ni tí kéèyàn ti yẹn rákà méjì ó kéré kátó àtúnkè yẹn yẹn mẹ́rin òyìn mẹ́fà òyìn mẹ́jọ sọ ní dùhà nínú tí ó tún jẹ́ kí láàdá yẹn tún kún ni ànábì láàdá rẹ̀ gan tó ń ṣe déédéé gbogbo láàdá àwọn sàárà àtàlà lè fi gbogbo oríkèéríkèé ara wa ṣe lójoojúmọ́ sọ̀rọ̀ pé ká mọ̀ tí ìrun dùhà náà tí ó dáa ni ẹ̀rí gẹ́gẹ́ bó ṣe wà ní hadithi kankan ní sọ̀látùl awwabin hina tarimudul fisal ànábì ìran àwọn ẹni ọlọ́run àwọn ẹni rí àwọn olùṣètọ́lọ́run ní òní irun tí máa ń kí lásìkò ìgbà tí ọmọ ràkúnmí bá ń tí bá ń gbẹ́sẹ̀ sókè tílẹ̀ ń jó ìyẹn pé tílẹ̀ ń gbóná mọ́ wọ́n ní àsìkò gba wọn ni pé nígbà tí ń dá àsìkò ìyálẹ̀ ta tí oòrùn ti mú ọmọ ràkúnmí tẹ́tẹ́ tí ò tí ì gbó yóò ti mọ tàwọn lẹ́sẹ̀ ń gbà wọn bí ká máa sọ bíi tẹ́ni àárọ̀ ẹ̀rẹ̀ bíi nine thirty gbogbo àwọn àsìkò yìí àsìkò tá a lè kí dùn ha ni nínú iṣẹ́ olóore tí yẹn tó máa fi ń rí kẹ́ ọlọ́run tí ládàá rẹ̀ ó ṣe déédéé àwọn sọ́dákọ̀ tí a ní wọ́n máa kọ ara wa yìí tí ó ṣe déédéé rẹ̀ ní kákìrún dùhà irun dùhà yìí náà wá lẹ́kọ̀ọ́ aláàbí a máa kí àwọn àgbà míì àtúnfilẹ̀ so kì í ṣe pé bí ọ̀ràn yẹn láàmú pé ojoojúmọ́ nu tó wà nù súnà ni pé ake láwọn àsìkò kan àtúnlẹ̀filẹ̀ ń jọ́ mi kì í ṣe dẹ̀nà ṣùgbọ́n ká má filẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé ní ọkà àwọn náfìlà báyìí kún tó yẹ pé ní ní tí ó jẹ ká rí kẹ ọlọ́run ọba ní fi súnmọ́ ọlọ́run ọba ni so ó dọwọ́ kálukú wa kí àkíyèsí kọ́nà subhanahu wa ta'ala kó sànù wa ànábìlà àwọn ọ̀nà tá a fi mọ̀ sí sọ́dákọ̀ tó pọ̀ fún wa ẹ̀rí tó pọ̀ tó yẹ kí àwọn náà ká ṣàkíyèsí rẹ̀ kárí pé ní owó nìkan kọ́ ni sọ́dákọ̀ kò yọ tówó náà lẹ́ ẹ̀yà á náwó náà ṣùgbọ́n àwọn ara wa náà á tún fi ṣe àwọn ojúṣe wa fún ọmọ làkejì wa náà á ṣe fún wọn ẹ̀rí inú rẹ̀ náà ní ká gbé wọn gun nǹkan ọ̀gùn tó bá fẹ́ gùn ká ràn wọn lórí nǹkan ọ̀gùn wọn wọn sọ pé nítorí tí wò tí ì ní ọmọkùnrin ẹni tó ní lọ́wọ́ torí pé ìgbà mi yóò ní bùkátà sí ẹ ẹ̀rí onídà kẹsàrí bá ti mọ́tò yìí bá ti lóògùn gbàtọ́ bá mọ̀ pé n ti fi ń ṣe àbí mi ti ń gbé lọ n tó dáa ni tó bá kẹ́rù síbẹ̀ wọn náà bá já wọ́n ní kọ́ gbégun ara gbígbégun náà ni kò fẹ́ lódùn kan ní ìwọ náà bá gbé ẹ̀dákẹ́jájọ gbẹ́rù sẹ́yìn búùtù tí sì ń tó burú níbẹ̀ gbogbo tí èèyàn fi ń ṣe sọ́dákọ̀ náà ni àwọn nǹkan yìí bákan náà ìtún àárín ara ẹni ṣe tí àwọ̀ bá wà láàárín ara ẹni tíjà bá wà láàárín ara ẹni inú ojúṣe wa ni ẹ̀kọ́ níbà Muhammad sọ̀sọ́lá àwọn lọ ṣàtúnṣe láàárín àwọn èèyàn àmọ́ lọ parí ìjà láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn sọ̀hábà náà ẹ̀rí ìṣesí tó yẹ káwa náà kọ́ ni kiri ká máa dákun ká máa gbé ọ̀rọ̀ àìdá láàrin àwọn tí àwọ̀ wà láàrin wọn ká máa gbọ́rọ̀ látọ̀dọ̀ kan lọ bá kejì láti fi dàárín ara wọn rú eléyìí kì í ṣe ìlànà mùsùlùmí ẹ̀rí gbólóhùn dáadáa kó máa jáde lẹ́nu wa tí èèyàn bá lè sọ gbólóhùn dáadáa kó yá dákẹ́ àti tẹ̀lé ìṣíwájú e tó bá dákẹ́ wọn ní kọ ẹsẹ̀ fún wọn tó bá sọ gbólóhùn dáadáa sọ́dákọ̀ iṣẹ́ ọrẹ ní ó tó máa jẹ́ fún lọ́dọ̀ ọlọ́run ọba tí ó máa rí kẹ ọlọ́run ọba àti ní gbólóhùn dáadáa ní tó pọ̀ ní ẹ̀rí kásàdúà kí adúpẹ́ fọlọ́run kásàfọ̀mọ́ ọlọ́run ọba kásì ìrántí ọlọ́run ká parí ìjà láàrin àwọn tí a wà láàrin wọn bákan náà kí a máa pe ọlọ́run ká máa pe nǹkan míì tí ó yàtọ̀ sọ́lọ́run ká máa ka alukuraan ká máa wá foríjì gbogbo orú nǹkan báyìí nínú tọ́lọ́mọba sùfàánù wa tààlà tí ó fẹ́ tágbẹ̀sán lórí ni àbẹ̀lẹ̀ ọba sùfàánà wa tààlà kò fún wa ní iṣẹ́ olóore ṣe èyí tá à ń ṣe náà kọ́lọ́n kí ó gbà ní ọwọ́ wa tí mo ń bá ṣẹ́ ẹni jẹ́ ní ẹbọ ni ládàdálẹ̀ ní kọ́lọ́n bá kọ́mẹ́sì àgbèrè àjìnà sí wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala wa sahbihi ajma'in